sọ̀rọ̀ ìkẹ́ àti ìjẹ́ fún anábíwá Muhammad sallallahu alaihi wa sallam adọ́lọ́wọ́n bá dìgbẹ́ ọlá fún sọ̀rọ̀ àtàrí fún kẹrẹ àti àgbègbè náà rẹ̀ fáwọn sọ̀hábà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn àti gbogbo ẹni tó wà lórí ìlànà anábì sallallahu alaihi wa sallam tó kù di ọjọ́ ìpìlẹ̀ kìyàmù adọ́lọ́wọ́n bá dìgbẹ́ ọlá fún mọ́tà àgbà ẹni kọ̀ọ̀kan wa náà fún wọn àti gbogbo ìgbàgbọ́ wa lálẹ́ àti òkùnkùn alásùkọ àgbẹ̀lúgbọ̀n assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ini ìtẹ̀síwájú àlàyé bí a ti bá wà nínú àgbẹ̀tọ̀ ìyàgbà ìbáwọ̀ sọ́kúrà lọ́dún náà ní àwọn àti ní ìgbésẹ̀ tó gbẹ̀yìn a ti sọ̀rọ̀ nípa òkúkú dáwọn alàzàwùjá tìlú bákan náà òkúkú dáwùjá tìlú alàzàwùjá tó ilé náà a ti sàlàyé ìjọ wa kan ọ̀nà ni alùpùpù ìṣàrọ̀ká bẹ́ẹ̀ ni alàzàwùjá ọ̀nà ni àwọn ìwọ̀ tó jẹ́ pé àtọ́kọ̀ àtìyàwó àwọn méjì wọn jọ ní ìwọlé papọ̀ ọ̀nà ìrìn kẹta kò ní ojú àwọn ìwọ̀ tó jẹ́ pé ó ti wà lọ́dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ náà ló ti wà lọ́dọ̀ obìnrin wọn jọ sí ìyá rẹ̀ wọ́n ní agbẹ̀wò ìgbókù ìmáà bí wọ́n ní tó pọ̀ nínú àwọn ìwọ̀ta àti ìsàlàyé síwájú inú wọ̀ ìyàwó ni àbíwọ̀ ọkọ ni òkúkú mọ̀ṣáràká bẹ́ẹ̀ zàwùjẹ́ a rí pé àwọn wọ̀nyí ìwọ̀ tó jẹ́ kí àtọ́kọ̀ àti àwọn náà ni wọ́n jọ ní wọ́n jọ fún ilá àyà ara wọn ni ọ̀lẹ́ ká sọ pé hákó ìgbà ládàáta ní pàápàá jùlọ ẹ̀tọ́ sí ẹ̀tọ́ ìgbádùn ara ẹni kájọ láti ọ̀sìn pọ̀ pẹ̀lú ara ẹni bí ọkùnrin ṣe lẹ́tọ̀ọ́ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin náà lẹ́tọ̀ọ́ rẹ̀ ọ̀má yẹ̀tùbá òhùrù nínú gbogbo àtàwọn nǹkan tí ó tẹ̀lé ìlàjọsìpọ̀ yìí láàrin lọ́kọláya ẹ̀ ń tó nínú àwọn ìwọ̀ tí máa wá ń bẹ ọkùnrin ṣe ní ìwọ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin náà ní. wàtàdà tàbílínù kúlù ìlàjọwé olùpapọ̀ ìsọ̀nìyí tògẹ́gẹ́ náà ni àbí ìkíníkèjì lọ́pọ̀ àtìyàwó kó ṣàtúnṣe ìwà wọn wọ́n tún ìwà ara wọn ṣe ẹ̀ kọ́kọ́ tún wà rẹ̀ ṣe fún ìyàwó ẹ̀ ìyàwó tó tún ìwà rẹ̀ ṣe fún kọ́ rẹ̀ eléyìí náà á rí pé atọ́kùnrin atọ́bìnrin atọ́kọ̀ àtìyàwó àwọn méjèèjì náà ni wọ́n jọ ní ìwọ̀ yìí wọ̀tàhámúlú adá wọn máa ṣàkóso ní màálù ìnira àbí ṣùgbọ́n ẹ̀ tí ìyàwó bá rí <clears throat> látọ̀dọ̀ ọkọ ẹ àbí tọkọ náà bá rí látọ̀dọ̀ ìyàwó ẹ tó àwọn méjì gbọ́dọ̀ sí kí ni yàní ó gbọ́dọ̀ máa ó gbọ́dọ̀ máa gbé e mára yàní kí ìyàwó máa gbé títí máa rí látọ̀dọ̀ ọkọ rẹ̀ ó máa gbé e mára ẹ àti kí ìmọ̀ bá obìnrin lò pẹ̀lú dáadáa ẹ eléyìí náà nínú àwọn ẹ̀kọ́ ni pẹ̀lú ayé máa sí òwú ìhàkùn yìí wọ̀dá yẹ sòlẹ́sẹ̀ náà ni ẹ̀tọ́ rẹ̀ yàní ẹ̀tọ́ tí ìyàwó ní lọ́dọ̀ ọkọ àbí ẹ̀tọ́ tí ọkọ ní lọ́dọ̀ ìyàwó gbọ́dọ̀ fi ẹ̀tọ́ náà dùn kó wá máa má kó má ti kìnnì kó má ṣe ẹ̀tọ́ náà wọ̀lá ìṣàkárọ̀ àbúrò ìbáṣe ó gbọ́dọ̀ máa ṣe ẹ̀tọ́ rẹ̀ pẹ̀lú ìkórìíra ẹ̀sìn máa ń tẹ̀sọ́ fún ìyàwó ẹ̀ àbí tọkọ náà máa tẹ̀yàwó náà máa tẹ̀sọ́ fún ọkọ rẹ̀ kó máa ṣe pẹ̀lú yìí pẹ̀lú inú lóṣù mi pẹ̀lú yíyọ o gbọ́dọ̀ máa ṣe lẹ́nu jẹ́ pé ń kó ìlànà ẹ̀sìn ṣe wàdà ìlú fi hàn ó ádá ń sọ nìyà o ti gbọ́dọ̀ fi ìnira ẹ̀ o gbọ́dọ̀ fi ìta o gbọ́dọ̀ fi tẹ̀lé dáadáa tó bá ṣe fún ìyàwó ẹ̀ wà o ti gbọ́dọ̀ fi ìrègùn ẹ̀ lẹ́yìn bàtọ́ bá ṣe dáadáa fún ká tó àdúgbò tí ọmọ wa kú lẹ́gbàá tó bá ti kí ni tó bá ti ẹ̀tọ́ ẹ̀ tán eléyìí èsì nínú kí ni òsì nínú tí ọkùnrin gbọdọ̀ máa ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ tó gbogbo tó bá ti fún gbogbo àti òun ṣe ẹ̀tọ́ tí ọlọ́wọ́ bá ti jọra pàrọ̀ láti láti ṣe ó sì gbọdọ̀ máa ṣe pẹ̀lú ìyọnu ni ọlọ́wọ́ bá ti jọra tó àìsàn òun náà lè máa rú ẹ máa bá àwọn ìyàwó yín lò pẹ̀lú dáadáa ìbáṣepọ̀ tó máa wà láàrin ẹjọ́ kòmẹ́tẹ̀ náà ọlọ́run bá yìí kẹlá sọ pé wàdà na mísù lẹ́sìn àlẹ́ yìí ná bíi màáwó yàtì obìnrin náà ní irú àwọn ẹ̀tọ́ ẹ àwọn ọzọ tẹ́lẹ̀ gbà ẹ tó lè bá ti lọ́dọ̀ ọkọ nígbà tó tó ti lọ fi ṣe tó jẹ́ pé gbogbo nǹkan ẹ kọ́dà bí ọkọ jẹ̀bi ẹ ní yorùbá lẹ́nu ní kíni ní ọkọ lórí yáyá ẹ tó ní fún ọ ní àwọn níyàwó ni ni ẹ tó eléyìí náà pè àwọn mọ̀tòmá alábìnrin àwọn ọmọ ìyá rẹ lọ́wọ́ nígbà tó bá jẹ́ alábòsí ẹ̀ àwọn mọ̀tòmá nígbà tó bá jẹ́ ẹni tí wọ́n sábòsí fún ẹ̀ kò sí ọ̀nà téèyàn ti gbọ́dọ̀ ọ̀nà ọmọ ìyá rẹ lọ́wọ́ tó bá jẹ́ òun ló sábòsí fún yàn kó ràn lọ́wọ́ táyà kó ni wọ́n sábòsí fún kó ràn lọ́wọ́ ẹ̀ so àwọn tàbí àbẹ̀ lọ́wọ́ àdàbìsọ̀ láwọ̀ lọ́sọ́lá a mọ̀ pé ẹni tó sàbòsí fún amọ̀kó bùkátà sí náà lọ́wọ́ ẹ láti bá gba ẹ̀tọ́ rẹ̀ àwọn bí àdámi pé bò láti wá ẹni tó sàbòsí lọ bọ̀làsì táwọn akọ̀kún lọ́wọ́ láti lè bá fi àjẹ ẹni tí fi ni àbọ̀nà wọlé àgbàṣe ẹ àdámi sallallahu alaihi wasallam ní káàkúrú fọwọ́kọ̀ yẹ̀dẹ́ yìí ẹ áwùjọ mi náà ẹ̀dẹ́ àdámi ni òun náà ní pé ẹ̀kọ́ so bọ̀ bóyá hadithi yìí ó náà làwọn Yorùbá sì gbọ́yé pé ó sọ àkàkà zaliman aw mazluman tó jẹ́ pé tọ́kọ bá jẹ́ alábòsí ó náà lẹ́ràn lọ́wọ́ ẹ́ ọ̀nà tẹ́yẹ wà gbà rán lọ́wọ́ ó náà ní pé kíni pé àá ah, ìyẹn máa ju bọ́ọ̀ tọ́kọ sí àwọn tọ́kọ ẹni lẹ́nu ní ẹ́ àwọn bàbá jọ́hun fọ́dà bí ọkọ bá ti jù bẹ́ẹ̀ lọ ẹ́ bí àwọn ọkọ bá ti jù bẹ́ẹ̀ làwọn ìyá jọ́hun tó jọ mọ́ wọn lágbàríkà mi ẹ̀ ń gbúra àwọn nǹkan yẹn kò dáa ẹ̀sìn wa àbòsí náà ń tó àtọ́kọ ah, bá ti dókú díẹ̀ káàtó ẹjẹ́ fọ́mọ̀ gbá dókú díẹ̀ káàtó lè àbí àwọn bá ti dókú díẹ̀ káàtó ẹjẹ́ mọ̀ pékinni dókú díẹ̀ káàtó lè tó ọ̀nà tí ẹ máa ń gbà ara alábòsí lọ́wọ́ òun náà ní kẹ́ mú lọ́wọ́ kẹ́ mọ́jú sábòsí yẹn. naam ah, bákan náà nínú hadith anabi sallallahu alayhi wa sallam anabi ah, sọ fún wa pé khairukum khairukum li ahlihi anabi náà tó lóore jù nínú yín òun náà lẹ tó lóore sí ìyàwó ẹ̀ ẹ tó lóore sí ìyàwó ẹ̀ ẹ̀yìn tó máa sọ pé ahájú ara léèyàn yàní ìyàwó náà ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ẹ̀ tó lẹ́yìn lábẹ́ ìyàwó náà ní kíni yóò àmọ́ san kíni àwọn ọmọ tó àdúgbò wa ní ẹ tó lóore jù sí ẹ tó lóore tó dáa jù ní òun náà lẹ tó lóore sí kíni sí ara lé ẹ̀ ẹ̀ kọ́lá ànábì sọ ní hadith yẹn pé wàá nà káyọ̀ fún li ahli ànábì ní èmi mo fi ń lóore jù nínú iṣẹ́ ara lé mi ẹlọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam nípa ànábì wọn ò ní sọlá burú nípa ìwà ànábì sallallahu alaihi wasallam wọ́n náà gbàdán bí ìyàwó Aisha radiyallahu anha kí ni ìyàwó Aisha sọ ó ní so ó túmọ̀ yìí pé gbogbo tí al-Qur'an bá tó bá lọ sílẹ̀ ní dáadáa òun náà lẹ́nu bá lọ́wọ́ ànábì gbogbo tí al-Qur'an bá ní so káwọn náà wá yẹra ọ̀ pé tí wọ́n lè di wa tí àwọn wá sọ pé kòrò olùkò ààrẹ tí àwọn wá sọ pé ìwà rẹ̀ onáìgíní onáìní alùkòrò ààrẹ tó tó wá ti rí pé ń bí àní ń bí àwọn tó sọ pé wọ́n sáájú ọmọ wọ́n lágbàríkà ẹgbẹ̀rún pé wàhálà ti dé nù ẹ̀ẹ́dà èyí wá lè wà ní ọkọ̀ kó má rí ní ẹgbẹ̀rún pé gàgà tí ń ṣe kíni gàgà eléyìí kọ́dà yóò máa débi pé ẹ̀ẹ́ máa rí ẹlòmíràn ọkùnrin yóò máa ṣàbòsí tí àwọn ìbára sọ pé rẹ̀ ní àkọ́mà mú ti ẹjí ti jẹ́ ọmọ mú bá nípa tẹ́fà àti tẹ́lú ní èrí jùbá lọ ọkọ̀ wọ́n sì ń bẹ tó ẹ̀kan pé ọkọ̀ tí ń bẹ láyé kó ti kú tábà wá sọ pé sọ ó mọ̀ tọrọ àforíjì náà ẹni tí ń bẹ láyé ẹwà sọ fún pé bí pé kó ti rí ní pé mọ̀wùlẹ̀ ẹjọ́ sún mọ̀wùlẹ̀ ẹjọ́ sòwúrò àwọn nǹkan yẹn yàndí àwọn àwọn nǹkan burú Yorùbá ìjọ òun ti jẹ́ pé wọ́n á rí obìnrin bí kíni bí ẹrú bí ẹrú tó kò kò ní ráìsì kankan ẹ kọ́nù wa máa ń tẹ́wà ìfúnmi ní ìgbé sáàmà ah, wo tàwọn ọmọ rẹ ẹ ṣé ọmọ òun nìkan ló lọ́mọ tó dá wọn bí ebó wà tọkọ náà wọn jọ sí kíni tó náà jọ lọ́mọ ṣẹ̀ríà ìsìláàmù sì ní ẹni tí ṣẹ̀ríà gbọ́mọ fún ẹ káni ṣẹ̀ríà àkókò lọ́mọ oní tó àmọ́ lòun ní ti àwọn ìlú àwọn ọmọ ọgbẹ́ ìtọ́yìn wọ́n ló mọ́ tó ti gbé wá o so àwọn ọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ tó burú jà ìlú tí pé àwọn ọ̀rọ̀ yẹn asàmà sọ fílẹ̀ tó jẹ́ pé ní òfin ṣẹ̀ríà tàbágbé sábẹ̀ ṣẹ̀ríà ọ̀rọ̀ tó burú jà ìlú ẹ́n so eléyìí ti kọ́tùkù ni ẹ́n ọ̀rọ̀ mú yìí ni ìwà tó lẹ́ lóko pé ó ti lọ lè ṣe kíni ó lọ lè ṣe ìdìlábò mi ni a sì mẹ́lájọ́ ẹnu ṣẹ̀ríà ẹ́n so ẹni tó bá lẹ̀ ya tó bá ìgbà ọmọ yìí ó ṣe sí náà rẹ̀ ní ẹ̀ sílẹ̀ mọ̀dọ́lọ̀ ọba ìgbà rẹ̀ káṣe bẹ́ẹ̀ lè àmì yóò máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ ẹ ó wà sí pé lẹ́ẹ̀mẹ́rin ẹ ipe ó gbọ́ àpẹẹrẹ ọlọ́run lẹ́ẹ̀mẹ́rin pé àyàwó rẹ̀ yóò ọmọ yìí ó gbé wá láti ìgbà ní ìwọ́kọ́ lóní ẹlẹ́ẹ̀kaàrún ó wà sọ pé kíni ó wà ní ìgbéjìnà sí ti ọlọ́run

so irú àwọn kan báyìí àwọn kan tí ó kù díẹ̀ káàtó ni anábì ní khairukum khairukum ti ahlihi ẹni tó lóore jù nínú yín òun náà yẹn tó dáa sáwọn aráalé rẹ̀ òwe náà máa ń sọ nípa rẹ̀ ń tàn ẹ́ so eléyìí yóò kọ́ ni ló ṣe pàtàkì yóò kọ́ láti mọ̀ ní èèyàn rí ìdí àwọn rẹ̀ bá sọ pẹ̀lú rẹ̀ nílé òun kí èsì kó ń bẹ̀rù rẹ̀ ẹ́ tí èsì fún bẹ̀rù rẹ̀ pé tó bá sọ mí tó bá sọ nǹkan ní tó bá gbọ́ ẹ ó fi mọ̀ dání tó ànábì sọ láwàrẹ̀ sáà tó sọ̀rọ̀ nípa arú ẹjí máa rí tó bá rí báwọn náà kí ànábì ní nípa rẹ̀ ànábì ní ṣàrù náà máa yà káfù náà ẹ èsì ẹ̀kọ́ àṣàrì ànábì ní tó burú jù náà wọ̀nyà òun náà lẹ́ táwọn èèyàn bá bẹ̀rù rẹ̀ tó bí wọ́n páyà bú ṣe tó sọ ní tó sọ pa mí ní sọmọyá sọnà wúrà àwọn nǹkan yẹn kò sí náà wà sí àdáyé sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ́lá àbúkọ́ wa náà kàmá ìsánù lè sọ ní ìsáàfù zàwùjá sí ìsáàfù ni ó wà ní súnà Ànábì sallallahu alaihi wasallam pé kí ọkọ ó ṣe kí ni pọ́pọ́ mú ìyàwó rẹ̀ lọ́wọ́ ẹ̀ kó ní pé ìyàwó ẹ̀ má lè dànù má lè jáde kọ́dà tó bá jẹ́ kó ní àwọn nǹkan tó kórìíra nípa rẹ̀ tó ní àwọn wà kan tó kù díẹ̀ káàtó tó kórìíra tó pé ọlọ́ọ̀bà àdìjọ lásán tó wàá ṣe òun náà dèrè màrú ẹ máa bá wọn lò dáadáa bàyí kárí tòmóhónì tẹ́ wọn ẹ o kórìíra ìyàwó ẹ fàáta àtẹ́kọ̀ọ́hù ṣe ìhán ọlọ́ọ̀bá àlèkìlá ní ṣe ṣe ń gbà mí kó ẹ̀yìn ó sì lọ kórìíra rẹ̀ ṣètáni ó fi ko rẹ̀ nínú ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run bá àdéṣe ọlábẹ́sẹ̀ nínú ó fi oore tó pọ̀ sí i ó lè jẹ́ pé ọmọ tí ó bí látara ọmọ tí ó bí ọmọ tí ó lára ní ọlọ́run bá àdéṣe fi oore síbẹ̀ owó sì mà ó rẹ̀ tó náà ló pàtó jẹ́ pé bá ń ka àwọn ìsàmì nípa àwọn sálàfù ẹ̀ẹ́rì ẹlòmíì tó bá ń sọ àmúmára sí ẹlòmíì ní lára ìyàwó ẹ̀ ní eléyìí máa ní àfáà yìí máa ní sùúrù lérí ọ̀rọ̀ lérí ìyàwó ẹ̀ so eléyìí kò sí ìgbàkan tó fà tó ta ẹgbẹ́ ní ìrònú sí àwọn àyà yìí tó bá kó ìlà kankan bóyá wà kan ní wù tí ò ti ọlọ́run ní bóyá nǹkan ní máa ṣe tí ò ti ọlọ́run ní tó bá kó ìlà rẹ̀ ìyẹn ó pọ́ sùn kó jẹ́ pé tí wọ́n kó ìlà fún ìyẹn ọlọ́run bá nípa láti orí tó pọ̀ síbẹ̀ tó bá wá ń bá lò pẹ̀lú sùúrù tó ń bá lò pẹ̀lú àfaradà tó ń bá lò pẹ̀lú àmúmọ́ra tí wọ́n náà ti sípò pé èmi náà máa fi mọ obìnrin

gbogbo àwọn tọ́lá àkàyè atọ́kùnrin àtòbìnrin atọ́kọ àtìyàwó àwọn méjèèjì náà wọ́n jọ síkínì àwọn méjì náà wọ́n jọ ní láàrin ara wọn kì í ṣe pé ọkọ máa béèrè ẹ̀tọ́ sí ẹ̀ èsì máa fi ẹ̀tọ́ sí àwọn rẹ̀ dùn bí wọ́n ti ń béèrè ẹ̀tọ́ sí ẹ wọn náà sì máa síkínì wọn náà sì máa sí ẹ̀tọ́ sí ẹ fún so eléyìí wọn náà ni wọ́n máa túmọ̀ síkínì ní pé èèyàn síkínì èèyàn tẹ̀lé ọba àlejò lálẹ́ fún wa nípa àjọṣepọ̀ fífẹ́ láàrin ọkọ àtìyàwó. naam al-mas'alatu al-khamisah mọ́sálà ẹlẹ́ẹ̀kaàrún òun náà ni ìlànà nìka ká kéde ìgbéyàwó ká ṣe ìlànà rẹ̀ ká publicize pé abẹ́ṣẹ̀ ìgbéyàwó eléyìí náà nínú súnà Nabi sallallahu alaihi wasallam ló wà ìsánù ìlànà nìka tó afẹ́ ká kéde ìgbéyàwó wà ìdáhàrùhù ká sì ṣe kíni ká sì fi hàn àìsè secret nìka ẹ ṣe tọ ẹ àjọ àgbọ̀n mọ́tò sọ fẹ́ ẹ̀yìn tàbí ìsàbù tí èsì pọ̀ sí ìjàmbá kan ẹ̀tí ẹ̀ bá ṣe gíní tí ẹ̀ bá ṣe nìká ẹ̀ máa ṣe ìdáàrù rẹ̀ wọ́n ìṣà àti wù ú ìyẹn sì máa ń publicize ẹ̀ yóò fọ́nká ẹ̀yìn tí gbogbo àwọn èèyàn máa ń pé àpá ni wọ́n ń tọ́ tẹ́lẹ̀ ẹ̀ ó wà á mọ̀ tó wọn láti di gíní ó ti di ẹjọ́ ní responsible so àìwà responsible ni ó máa jẹ́ kí ọ̀fẹ́ máa háìdì pé èèyàn ti máa rí kí ló fẹ́ háìdì ẹ̀ ẹ̀dọ́ ẹ pé obìnrin torí àwọn obìnrin ló gbẹ́gbẹ́ mọ̀ kó máa rí ó sì ní ìfàní àti gẹ́mẹ́jì náà kí ló fẹ́ máa háìdì sí ẹ ó sì ní spéèsì ẹlẹ́ẹ̀kejì oní ẹlẹ́ẹ̀kẹta oní ẹlẹ́ẹ̀kẹrin tó kó di lẹ́yọ̀kan kéde kí ni ìtàlélú so obìnrin tí wọ́n bá tọkùnrin bá háìdì fún tó sì rí àwọn lé ẹ tó bá padà mọ̀ pé ní háìdì fún ọtí lọmọ pé kèsì ọkùnrin rí ẹ so ìtó ṣe fún ọ ìdí ó burú jù bẹ́ẹ̀ lọ́jọ́ ìdìbò ń wọlé rẹ̀ so ìtorí pé irọ́ tí ò ṣe fi pamọ́

ìlú dúkù yìí nínú àwọn nǹkan tí èèyàn máa fi ṣe ìlànà nìkan àní tó jẹ́ pé èèyàn máa fi ń fi hàn èèyàn máa fi ìdùnnú hàn inú ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀bá àdéṣọlá ẹ dúkù kálu ìlú kan pè ní dúkù yìí a rí pé a rí ẹ̀rí ní àwọn àyè so ọ̀nà méjèèjì ti ní àwọn tí ìṣẹ̀lẹ̀ apá ìgbà ni àwọn ọmọ obìnrin kéékèèké ẹ́n àwọn tí wọ́n ṣe kí ni àwọn obìnrin kéékèèké tí wọ́n ti bàlágà ẹ́n tí wọ́n ti ṣe alìmọ̀gànìyà tí wọ́n ṣe tí wọ́n ṣe láti máa kọrin wọn ò tí wọ́n láti máa kọrin so ó kàn sára wọn jọ náà ni láti wà tó bá ṣe kí ni ẹwà tó bá ṣe ìyàwó yẹn tó jẹ́ pé àwọn yóò ti mọ̀ pé wọ́n ṣe kí ni wọ́n ṣe ìyàwó bíi so anábìsọ̀ wáwà alẹ́ wọ́sọ̀lá nígbà tí wọ́n gbéyàwó kan ẹ́n wọ́n gbéyàwó alẹ́sọ̀lá wà lẹ́wọ̀ sálàmù wá ń bèèrè pé kò sí àwọn ọmọbìnrin kéékèèké ni ẹ̀rọ àwọn ọmọbìnrin kéékèèké ni tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa dáni tí wọ́n máa lu dúkù ẹ́ tí wọ́n máa dáni táwọn olóògùn máa gbé wọ́n ṣe kíni wọ́n ṣe kọ́ ṣe nìka so eléyìí òun náà lè rí fún wa ju ìrọ̀ àwọn obìnrin kéékèèké àmọ́ wá ìbájì àwọn ìyá àgbàlagbà tí ń kọrin ẹ́ àwọn obìnrin àgbàlagbà tó jẹ́ pé iṣẹ́ tí wọn òun náà nígbẹ́ lọ sí búkì ẹ̀fẹ́ kọrin tó kọrin tẹ́wá tó kó jáǹtì gbogbo ẹ̀ ẹ́ tí wọ́n wá nílùú tí wọ́n máa jó tẹ́ẹ̀mà náà lówó eléyìí kọ́ni ṣẹ̀rẹ́ ọlọ́ọ̀bà àlejòlá rú o a máa ń dá apapọ̀ a máa dẹ̀sìn ọlọ́ọ̀bà àlejòlá rú tó bá náà ọ̀nà alaihi wasallam anábì jókòó nígbà ọdún àwọn ọmọbìnrin kéékèèké wọ́n wá ń kọrin ẹ́ wọ́n wá ń kọrin wọ́n wá ń lùdúkù alábí òsì sọ̀rọ̀ àwọn bákàrí wá dé àgbàgbà wa ni ọba jáde mọ́ pé rúùlù wọlé ń lúwà sára nítorí láwàrí sọ́lá ti wà ń bẹ̀ alẹ́sọ̀lá wà sọ́lá wá ní dáàhùn náà alábìnrin ilẹ̀ abubakar fi wọ́n lẹ́wọ̀ ẹ̀fà iná lè kúlè kọ́mí ẹ̀yìdán fàhẹ́dá ìdìnà alábìnrin gbogbo ìjọ náà lọ́dún tí wọ́n ẹ̀fì wọ́n ti wà lẹ́lẹ́ ẹ́n tó ń bọ̀lá wọn ẹ́ ti wá rí bàndírì lónìí ẹ́n bọ́ wọ́n ti rí bàndírì bọ́n ti rí gbogbo àwọn ìlú erí tí wọ́n lù tó jẹ́ pé wọ́n wà láwọn iná tó wá bà jẹ́ dé wọ́n tó wà láwọn fi ṣe zikiri ẹ́n wọ́n láwọn fi ṣe kíni wọ́n láwọn fi ṣe zikiri ẹ́ àwọn ṣe zikiri tẹ́lẹ̀ wọ́n wá lùlù bó la lẹ́nu sọ̀lá àlẹ́ sọ̀rọ̀ ti ṣe rí ẹ̀ ẹ́n tó bá lẹ́nu sọ̀lá àlẹ́ sọ̀rọ̀ ti ṣe pé ẹ̀ dúpò yẹ gan alẹ́bí wa ní ṣé àwọn obìnrin tá àlẹ́bí ní tí wọ́n fi ṣe zikiri ẹ̀ láwọn obìnrin kéékèèké ẹ̀ wọ́n fi ń yọ̀ ni

so ìlànà ẹ irú àwọn nǹkan yẹn àsìkò yẹn wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n rí ipe bí ìgbà tó jẹ́ pé ìbádà òun náà ni ìrántí ọlọ́run òun náà ni kí ẹ̀mọ́ gbàndìrì wàláì kò sínú kí ẹ̀mí ìrántí ọlọ́run bá rí sọlá bóyá ní pé eré ọmọdé ni àwọn ọmọdé ni wọ́n sì ní ká máa fi ṣe ẹ̀ ó sì ní táìmù kọ́lá àwọn ọmọdé ìfẹ́ òun náà tàbá dá ogun tó yẹ pé every time báyìí wọ́n sáà àwọn obìnrin kan sáà dúpọ̀ àìpá àwọn ọ̀fẹ́ ní kàkínú pé ó ní táìmù kí é ti pé gbogbo gbà ẹ̀ kí é ti pé wọ́n mú ọjọ́ every Sunday báyìí ní ẹwà kọ̀ ẹ̀jọ́ máa lò ẹlòmí àwọn orí ìjọ làrúbá ẹ́ àwọn olóògùn fún akọ́rọ̀ àwọn jáde sí wọ́n máa wọ́n láwọn ṣe wọ́de wọ́de kíni ẹ́ tó mú eléyìn náà títí báyìí lábẹ́ kíni lábẹ́ zikiri lábẹ́ tó yàn fi rántí ọlọ́ọ̀bà àdìsọ́lá ẹ́ sọ́mọ́ wọn kó máa wà rẹ̀ rí oríṣiríṣi àwọn mí ò ní ẹni wọ́n lùrù padà àdìsọ́ wà wà lọ́sọ́làm náà ẹ́ wọ́n kọ̀tọ̀lá alibadi wà lẹ́yìn náà ẹ́ nǹkan yìí nǹkan tí ò fẹsẹ̀ nílẹ̀ ibi wọn ti kíni tí wọ́n lùrù tàbáríká wo ìsinádì ọ̀nà tó gbà wá ìsinádì wọ́n mú kọtẹ̀ ẹ́ àwọn èèyàn ti já kò nínú ìsinádì yẹn tó jẹ́ pé ẹ́ kò so papọ̀ gẹ́gẹ́ bí àdìsí tí máa so papọ̀ táàtì máa fi lé wa lọ́dà nínú sallallahu alaihi wasallam gẹ́gẹ́ náà ni mọ́sùnù rẹ̀ gan tẹ́ ẹ bá wo àwọn ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ gan àwọn afá àtúntàlẹ̀ ìfún àpé kan ọ̀rọ̀ yìí gan tako ní tó ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ní tọ́lá àdìbádùrù àlẹ́ iná lè sàníyà tìrìwàdà wọ́n ní sàníyà tìrìwàdà ní apẹgbẹ́ ibi tí wọ́n sọ pé ànábì ti yọ wọ́n ní kèsì

ẹgbẹ́ síríbù ní jẹ́ bàtà náà bí wọ́n lú ẹ̀sẹ́ tí wọ́n sọ bá náà pé ẹgbẹ́ síríbù ló kọ̀ lúyìn alẹ́bì ló sọ ní kíni alẹ́bì sọ ní almadina so ìlà kó náà ti wá pàdé ànẹ́bì sallallahu alaihi wasallam pẹ̀lú orin sáàlẹ́bì ti wá fọ́kọ́ lọ́jẹ́ sí wọn sọ́fi wá ti bọ̀ ní orin sọ́fi wá kọ́ ní pé ní kàjàráfẹ́ almadina kò lọ àti sáàlẹ́bì so àwọn ìfẹ́ ọmọ sọ pé láwùsàlámù náà jẹ́ àdàlẹ́ káṣẹ̀ wá mọ́ àfẹ́ ah, jìnà wájú lẹ̀ fún ní pé ó dá wọ́pọ̀ ní pàdé ànẹ́bì ẹwà bèèrè tí wọ́n sáfọ́ pàdé àmì ìsọ̀lá rẹ̀ sọ́lá pé wọ́n yọ̀ ní ní gẹ́gẹ́ àgbọ́yé yìí tí wọ́n fi yọ̀ ní àbí ọmọdé síkìrì ọmọ ìrántí ọlọ́run tẹ́lẹ̀ wọ́n ẹgbà ní wọ́n yọ̀ náà ni wọ́n yọ̀ náà ni báyìí máa wọ́n dúró pé alẹ́bìdé ẹwà tí wọ́n bèèrè lọ́wọ́ pé lẹ́yìn ìgbà wọ́n ti wá fi yọ̀ ń jọ̀ tán ìjọ wo ni wọ́n tún wá ń lù tẹ́tọ́ láwọn fi ṣe kí ni tọ́láwọn fi yọrù ayọ̀ wọn àbí tọ́tún wá láwọn fi ṣe kí ni tọ́láwọn fi rántí ọlọ́wọ́ bá ní jọlá ẹ̀rí tó gbogbo àwọn nǹkan yẹn nǹkan tí ò tiẹ̀ ní kí ni tí ò ní nǹkan tí yẹn ní gbára lébẹ̀ ni sòtí ẹ̀ bá fẹ́ rántí ọlọ́run bá àdéjọ́lá rántí ọlọ́run ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lérí ìrùkú lérí ìtújú ìrántí ọlọ́run náà ẹ̀rọ tó ń fi ìrántí ọlọ́run náà àwọn àkárò àárọ̀ àkárò ọ̀lẹ́ ó ní bùkátà sí ẹ̀jẹ̀ kójà máa jọ kó tó rántí ọlọ́run bá àdéjọ́lá anábì kì í kójà máa jọ kó máa wá ṣẹ́kí ni nájọ máa wá wí àwọn àkárò ọyẹ wí láìlá ìlọlá ọyẹ wí subhanallah ọyẹ wí alhamdulillah ó lé rí ìṣẹ́ kan látọ̀dà àdébì sallallahu alaihi wasallam tọ́mà ń sọ̀rọ̀ nípa ìrántí ọlọ́run tánàbí kó jọ lé lórí ẹ̀ òun náà ní irú ìta irú ìrántí dáàtì ìwádìí

so àwọn tí wá wò pé ogun wá ti dákọ̀ síkìrù báyìí ìgbẹ́ ìwà nílò pé láìláìláìlá ìnákò ní síkìrù náà àà so eléyìn òkè ṣe gíní léṣe ìdánkò ní síkìrù nǹkan tó fẹ̀ ní ẹ́ so gbogbo àwọn nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú pé àlámàrí ẹ̀sìn tẹ́ ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ẹ̀ ń kẹ́kọ̀ọ́ nípa alukur'an ẹ̀ ń sàlàyé nípa àwọn ìdájọ́ ẹ̀sìn nípa fíjú nípa àwọn tàwọn gbogbo àwọn nǹkan ẹ̀ ìjòkó tó bá ti nípa àwọn ẹ̀ ìjòkó ìrántí ọlọ́run so ìrà bí tí mo ti lọ òun náà nípa ọ̀rọ̀ dúkù ẹ a máa fi jẹ́sí ni wọ́n ní ká fi dúkù ẹlẹ́mẹ́rin ẹ̀dínbárin àlẹ́sí ká fi dúkù jẹ́sí náà pọ̀lẹ̀ yóò wá lè sí àwọn ọkùnrin ń gbàndírì ẹ àwọn òpárí wọn wá lù wọ́sẹ́ wọ́n bá ń lù títẹ́ bíẹ̀ wọ́n mọ̀ fi raná wọ́n tó lọ fi raná ẹ tó ààrẹ lórí ìbẹ̀ tí wá sọ di bí kíní ẹwọ́ pọ̀lẹ̀ kíní àwọn olórin nìsí mo jẹ̀ wá gbogbo ẹ̀dùnmọ̀ pé ìpìlẹ̀ gbogbo àwọn nǹkan ọ̀gá náà ẹ̀dùn bá nùkù ẹ̀ ibi kan náà ní gbogbo ẹ̀dùn wa alìmọ̀háàzì nítorí sallallahu alaihi wasallam fi àwọn musical gadget tánàbí ní tó bá padà dà sípò kan nígbẹ̀yà ayé àwọn yóò ṣe kíni àwọn yóò sọ di halal wọ́n sọ dẹ̀tọ́ tó débi pé àwọn yóò wá rí bàdí ìdí sí ń tó jẹ́ pé ìkìlẹ̀ rẹ̀ lálọ́dà àwọn kátólíkì ló ti wá wọ́n sì ń lo olóòlò lónìí náà kálùlù káfi jẹ́ kíni kálù dúfù káfi jẹ́ kíni káfi jẹ́ káwọn èèyàn mọ̀pá tó gbéyàwó so eléyìí inú àwọn kíni inú àwọn títí ẹ̀mọ́ bí fi kéde nìkan ni Ànábì sallallahu halal wa haram Ànábì ní òkú tẹ́ẹ̀mọ́ fi ṣe àtọ̀ láàrin tó halal àti haram yà nínú àjọṣepọ̀ nínú nìkan Eh, nínú àjọṣepọ̀ tó fi ìlàjọ mìíràn ìṣẹ́ ìgbẹ̀pẹ́lẹ̀ ìhà láàrin àrámù ní asọ́wùtú òun náà eh, eh, ní kẹ́ẹ̀má gbọ́ ohun kẹ́ẹ̀má gbóhun wọ̀n tó fòfì nìka kẹ́ẹ̀sì gbọ́ kọ́má dúdúkú nítorí pé ìtọ́bá jẹ́ àrámù bá ohun kòókì ẹ̀rẹ́ máa ń ṣe ìsìná abẹ́rẹ́ nìkan ní ṣe ìsìná tí wọ́n kọ́ ní ilé tí wọ́n ń lù pé wọ́n ṣe ìsìná lọ́wọ́ ẹ̀ tó halal tó bá jẹ́ halal òun náà ní pé yóò lè ẹ afáwa ní wọ̀nyẹ kúnnù gọ́ọ̀rùbù ìdókìlì nìta yóò nà rìjà obìnrin ni dókòtà sọ yìí ti obìnrin ni kìí sọ gíní kìí ṣe ọkùnrin ló wà fún ṣẹ́rùkọ́ aláyẹ́sọ àbádáníkà fún òṣèlú ìkọlù kọ́dà obìnrin ẹ̀ẹ́dẹ́ bí àwọn ìjọ gbajúmọ̀ ní ti pa àwọn obìnrin ní ìfún láwọn lù kéègbè àwọn obìnrin bí adélébọ̀ àti ní ìjọ orílẹ̀ ọkọ̀ gbé wọn akóra wọn jọ ọmọ lù kéègbè ó máa sọ̀sọ̀ kúsọ̀ ẹ̀ ọmọ wí ó máa sọ̀sọ̀ kúsọ̀ ó máa sọ owó ọkùnrin ni wọ́n máa sọ jáde lẹ́nu náà àwọn máa lùkà lè sọ̀rọ̀ àdìpọ̀ sí gbọ́dọ̀ máa sọ so ọ̀nà táà máa gbà táà tá a máa fi ṣe ìlànà nìka níbàámu pẹ̀lú gíní níbàámu pẹ̀lú àtúnà nàbí sallallahu alaihi wasallam lè. mọ́sálà ilé ìkẹfà alwalimatu fi nikah kasi ka ko yan lẹ́nu jẹ lọ́dún jọ ẹ́ alwalima wẹ̀jẹ̀ wẹ̀mú nígbà tí yẹn bá ti kíni nígbà tí yẹn bá ti nikah kí ni ìdájọ́ rẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa walima oúnjẹ dáadáa látara pé a ti kíni a ti gbéyàwó tó jẹ́ pé wọ́n pe àwọn ìyàwó síbẹ̀ láti wá jẹ wọ́n sì kó jọ pọ̀ àwọn yóò pé jọ bẹ̀ láti kíni láti jẹ òun náà là ń pè ní wàlímà eléyìí ló ní í ṣe pẹ̀lú kíni olórí ṣe pẹ̀lú nìka tó yẹ láwọn wàlímà míì tó jẹ́ pé ó tún gbajúmọ̀ láwọn àwùjọ míì káàkiri bí ìdáǹpè ní wàlímà tó Qur'an ẹ̀ tó jẹ́ pé wọ́n wà gba kéwú fọ́mọ ẹ̀ yóò àkókò àn yóò kí fásíà yóò kí alìsìlámi yóò mú

ẹ̀tọ́ wáyé pé tó ẹgbẹ́ tó bá ti di pé wọ́n dáwíjọ́ ìyàwó tó bá ti kú bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì fọ́yẹ̀ lórí oṣù kan wọ́n ti gba àfáà tí ó máa tí é ní ìyàwó lórí fásí àti alìfìlàní nígbà tó jẹ́ pé kòrán nìkan náà ẹ́ ọ̀nà tí ó ké kòrán àdírágbọ́ tó máa níwà límà ẹ́ wọ́n wá gba àfáà kan wọ́n <laughs> bá ti mọ̀ pàà láyé lálẹ́nu so tó bá jọ láti jọ ẹ̀rì pé iná ló fà tó jẹ́ pé tó bá di tó fẹ́ ká báyìí ní bí ogun ní wọn a ní tọ́ ẹmọba bẹ̀lọ́ ọkọ̀ yóò sọ̀kalẹ̀ ayé ewó jẹ́ sọ̀kalẹ̀ ẹni bá jẹ́ àti ní kírun jojúmọ́ tí kèrè kà bá jẹ́ àtẹ́lẹ̀ tí ó fi rádi pé tọ́ ẹ̀kọ́lọ́njó sọ̀kalẹ̀ owó kọ́lọ́njó sọ̀kalẹ̀ gbọ́lọ́sùn ti sọ̀kalẹ̀ so ó yóò wá di pé kíni yóò wá dàbí kíni yóò dàbí ogun owúrọ̀ àwọn nǹkan wọ̀nyí ẹ̀ alukur'an ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ṣe lò ẹ́ ọlọ́run bá níjọ láti kí wèrè fún wa láti rí àhán nàbí sallallahu alaihi wasallam wọ́n ṣáà ń tẹ̀gbéyàwó nígbà yà nàbí sallallahu alaihi wasallam níbo la ti dá gba kùránì fún wọn nígbà yà nàbí sallallahu àwọn onímọ̀ wa sọ pé àwọn fi ń pọ́ kùránì lé ṣé alábi tí ọlọ́run bá níjọ láti sọ alùkùránì kalẹ̀ fún àtàwọn sàádé alábi tí wọ́n bẹ̀ nígbà yẹn bá a lè máa pọ́nlé alùkùránì fún wọn lọ a lè máa pọ́nlé alùkùránì fún wọn lọ so

tàzáwàjá mọ́ràn olóhun tè bóyá òun fẹ́ ọmọbìnrin kan ẹn onígbà tó fẹ́ ọmọbìnrin yìí kọ̀kọ́ lọ́wọ́ nàbí sallallahu alaihi wasallam ẹn ó fẹ́ ọmọbìnrin kan anábì wá sọ fún pé áwùjọ wọlé òbíṣà ẹn anábì sallallahu alaihi wasallam anábì ní ṣe wà níma obìnrin tó ṣe kíni tàpé jẹ́ ẹ̀ kọ́dà tí ò bá gbèdé ṣáàtù lọ ẹn ó túnbọ̀ pé káìpé màlúù nìyẹn bá lágbára láti fi ṣe wàlímà ẹ̀ kò sáfúrú bẹ́ẹ̀ káìpé ràkúnmí òun náà nìyẹn bá lágbára láti fi ṣe wàlímà kò sí nǹkan tí ó láburú bẹ́ẹ̀ fúnra kò sí jágò ní burú bẹ́ẹ̀ ẹ̀ àgẹ́gẹ́ bẹ́ẹ̀ náà a rí àrí pé àwòlámà nàbí kí anabi ṣe wàlímà ẹ̀ búrẹ́dì àtẹ́ran ẹ́ bírẹ́dì khubzin wa lahm lànà sallallahu alaihi wasallam ti tẹ́kì ní tó ṣe wà so wà áwùlà máa ẹ́ alábá ti sá ìdíbi hussein ní ṣàì tí kọ́lá àná sallallahu alaihi wasallam ó ṣe kíná gbórúkọ rẹ̀ ó ṣe wà ní mà lórí àwọn apá kan lórí àwọn inú àwọn ìyàwó rẹ̀ pẹ̀lú gúdù méjì péré nínú ṣàì kíná pèrè ṣàì ṣe bá ní àbí kíná pèrè so ṣàìrì yẹ ó dà gẹ́gẹ́ bí ó náà dà gẹ́gẹ́ bí jéró àgbéwá ní sí máa rí so wórówóró báyìí náà lòun náà tó so yẹn náà wọ́n á máa lò láti fi ṣe kíni láti fi ṣe bí búrẹ́dì ẹ̀hẹ́ bí wheat wọ́n á máa fi ṣe búrẹ́dì wọ́n á máa fi ṣe bẹ́ẹ̀ bí bí something like that so wọ́n ní àlẹ́ sọ láwà lọ dọ́là tó wà lóde jẹ́ múdù méjì péré ó ti ṣe kíni ó ti fi ṣe wàlímà ó náà láti rí pé wàlímà gan ó ṣe kíni ó rọrùn gan wọ́n là wá ṣe family eh, cabin biscuit ẹ̀yẹn náà bá lágbára lórí cabin biscuit tí a ṣe òṣìṣẹ́ àwọn ìyànjọ́ ẹ̀sì jápẹ́ ọ̀dà àbíbájú mélòó kan cabin biscuit ẹ̀jẹ̀ ìṣúgbó wọ́n ti tóbi tí ìrọ̀rùn ti wà fún ẹni tígbà láyé wà tí ẹ̀ lágbà láti pa ẹran láti dáná láti jẹ́ fọ́túnmù mílíọ̀nù sí láti ogbẹ̀ ilé náà ẹ̀ ti wà nímà ní tòkè ó ti wà nímà ní bàmù bí agbára bá ti kíni bá fi agbára bá ti ma so eléyìí òun náà ní kíni òun náà ní ẹ̀rí ìpìlẹ̀ nípa wàlímà alimọ́sára ti sáàbì á ó kùmọ̀ ìjábà ti dáhàwà ti wàlímà ti lọ́wọ́ kí wá nìdájọ́ tán bá pè wá sí wàlímà ìyàwó ẹ̀ sáyìn bá ti wá kí nìdájọ́ kí ni ìdájọ́ ẹ̀ ẹ̀ yẹ́ jìbò àdá bàndó ìyàlẹ̀ wà límà ti ọrùn sí àyòjì ẹni tó bá pè wọ́n bá invite ẹ̀ sí wà límà ìyàwó túláàsì ní kó ṣe kíni túláàsì ní kó dáhùn lè hadith ibn umar nítorí hadith abdullahi ibn umar radiyallahu anhuma annahu qala abdullahi ibn umar ni qala rasulullah sallallahu alaihi wasallam idha du'iya ahadukum ila alwalima falyatiha anabi ni tó bá pè ẹnikẹ́ni nínú وحديث أبي هريرة رضي الله عنه حديث أبو هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم تقول من لم يجيب الدعوة أنا بني عندما invite تو بقى هنا invitation أنا بني فقد عصى عصى الله ورسوله أنا بني ودي سيلا ودي النبي ودي الله ودي النبي يعني وزما كنت ولما نكاح تو هذه تو هذا في ولما قرآن ولمة النكاح نعم ẹ wá rí ìdáhùn àlímà ó láwọn májẹ̀mú ẹ̀ tá a gbọ́dọ̀ yí tíwájú ká tọ́tọ́ tó di túláàsì lérí yẹn àbí tá a sọ pé yẹn lẹ́sẹ̀ nígbà tí yóò bá dáhùn rẹ̀ ẹ̀ ṣùrùtù ìjábá ti dáhùn àti wàlímà ti rùs kí láwọn májẹ̀mú tó wà fún ká dáhùn ìpèpè wàlímà gbéyàwó yìí alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n ní eh, fàyìn àwùlà máa fi àtàrí ní ìyàwó mi tó bá jẹ́ pé ọjọ́ tó fi ṣe wà nímà ìlú ìsìn tó bá ju ọjọ́ kan lọ ẹ̀ẹ́n oṣù lọ́jọ́ aláwọ̀kọ́ sílẹ̀ jẹ́ kejì ó ju ọjọ́ kan lọ ẹ̀ẹ́n oṣù ìgbà ìsáàní níbi ẹlẹ́ẹ̀kejì yẹn kìí sọ ọ̀ràn yàmá ẹ̀ẹ́n mustahabu ni wàkúrì yà fi sáàrí fọ́lá ni màkúrò ní kéèyàn ṣe àtẹ́jẹ́ lẹ́gbẹ̀ẹ́ hadithi ibn Mas'ud tó yà sí Abdullahi ibn Mas'ud radiyallahu annabi sallallahu alaihi wasallam qala anabi ni ta'amu awwal yawmin haqq anabi ni oúnjẹ ọjọ́ àkọ́kọ́ yẹn anabi ni ẹ̀tọ́ ni wa ta'amu yawmin thani sunnah oúnjẹ ọjọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn sunnah ni ẹ̀sìn bá àdúgbò ní àní ọ̀nà ìyẹn níta alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì súnà ni wọ̀tọ̀ àmì ọmọ ìsáàlì tó bá ti wá jọjọ ẹlẹ́ẹ̀kẹta tẹ́ẹ̀tì wọn sọ pé ọjà ẹ̀tún wá lọ́jọ́ ẹlẹ́ẹ̀kẹta anábì ní súnmọ́ àlélé yìí ẹ̀ anábì tó ti di kíni ó ti di súnmọ́ yàní ti káwọn yẹn ti kíni káwọn yẹn wá rí pé o ní kíni ipò olágbára káwọn yẹn rí pé o fẹ́ dàbí ìdàkejì súnmọ́ dáńpẹ̀ ní súnmọ́ ríyà ẹ̀ wọn a máa àrẹ́lú wani mọ̀sánmàá ẹn sánmà aláhù bí ẹn tó bá ti wá sẹ́yìn láwọn ẹbà gbọ́ káyó gbọ́ kẹbí ìbá tí máa yóò kọrùn ọmọ ẹn àrẹ́lú sọ̀láwọ̀ sọ́lá ní sánmà aláhù bí i ọlọ́wọ́ bá lè kẹlọ́ sí kí ni yóò sì fáwọn ẹgbọ́ ẹn sáwọn ẹbá ti gbọ́ tán kò wúlò mọ́ kò sàǹfààní fún mọ́ kò ní gba kó wá gẹ́gẹ́ ni kó wá lọ lè dá lóhùn ẹlẹ́ẹ̀kẹta ayẹkùnà dá ìgbẹ̀dẹ́ ilẹ̀ ọ̀ṣọ́ alùmùjáhìrì ẹni tó pín ọyìn kó má jẹ́ kíni kó má jẹ́ notorious criminal ẹni kó má jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn èèyàn mọ̀ alùmùjáhìrì ẹni tí máa ń fẹ̀sẹ̀ hàn síta tí aláboyún bẹ́ẹ̀ alákòójú ẹ̀jẹ̀ nìkan tí ń gbowó kan tó yẹ pé àwọn èèyàn sá mọ̀ọ́mọ̀ ti mọ̀ pé ilẹ̀ ti ṣe nu àbí jàgùdà ni ẹgbẹ́ lómìnira jàgùdà ni àwọn ẹ̀sìn mọ̀ pé jágùdà ni wọ́n lè mọ́ lè sọ lójú ẹ̀ so irú àwọn tó bá rí báwọn ẹ̀ ó mọ̀ jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ ẹni tí máa ń ṣe ẹ̀ṣẹ̀ ní gbangba wàhálà ẹ̀kún náà gbọ́ àlùmá ní kọ́là kó má jẹ́ alábòsí pẹ́ẹ́pẹ́ tí máa ń sàbòsí fáwọn èèyàn ni tí máa ń ṣe jàǹbá ẹ̀ bí ẹni talẹ̀ kan fẹ́yàn méjì talẹ̀ kan fẹ́yàn mẹ́ta tẹ̀sí mo gbóró àwọn rẹ̀ báwọn ẹ̀ so irú eléyìí ìyẹn gbọ́dọ̀ ṣe kí ni ìyẹn ní dáhùn àwùsọ́ ìlú máa ní àrọ́ọ̀mù àbí ẹ̀mọ̀ yìí pé ẹni yóò olówó ẹ́ jẹ́ tó ní sọ́ọ̀bù ní alábẹ̀ sí nìsìn ẹ́ ìṣòwò olówó haramu ni àbíkẹ́ pé ń ta ọtí owó haramu ni ẹ́ àbó ní kíná korúkọ rẹ̀ ní owó èlé oníbíjíjí owó èlé abẹ́ọmọ yahoo yahoo tó wá lọ́wọ́ abẹ́ ti wà límọ́tún nìkan wá lọ́wọ́ ìbáyìí o nítorí pé haramu ni ẹ̀sìnbá owó haramu ni abẹ́ sí ń jalè ẹ̀dìbà àgbègbè àwọn tẹ́tà bá sàti mọ̀ pé jẹ́ tí ó dáa tó jẹ́ tó ṣe haram tí ṣẹ̀rí akọ̀fà kó ká má ṣe bẹ́ẹ̀ tó àbẹ́ntí ń ta tẹ́tẹ́ gbogbo àwọn kan yẹn kò sí kíni kò lẹ́tọ̀ọ́ kéèyàn dá irú ẹni bẹ́ẹ̀ lóhùn náà a nínú májẹ̀mẹ́lẹ̀ kẹrin a ń tẹ̀kún dada àwátú wọ́n àyíyàná inú tó fi tọ́ ọ̀rọ̀ lóyìn náà ni pé kó specify rẹ̀ ẹ̀ pẹ̀lú dáwà yìí ẹ̀ kó fún ọ ní kíni special invitation yá lágbàjá mọ̀ invite rẹ̀ o ẹ̀ fàyíndá àti ìjámọ̀ ní pẹ̀lú àtẹ̀síbìrì ìjábà wọ́n tó bá jẹ́ pé ó kàn general ni

ẹ òun náà ló padà fi pé irú pèpè báyìí ẹ tí ẹ bá ń pèpè ipa ẹ pèpè àpèjẹ níbi wàlímà àbí níbi kíni àbí tí èdè wàlímà nǹkan tó jẹ́ bí máa dúbà tí ẹ kápá àpèjẹ o ní tí ó máa jẹ́ kọ́sùmìyàn tí ẹ fi ṣe òun náà ní pé kíni òun náà ní pé kí ìpè ó bá lè wà láàrin wa òǹdàkọ̀ àwọn ẹ̀rọ ẹ̀jẹ̀jẹ̀ tẹ́ bá jẹun tán ní ti báyìí ẹ̀ẹ́sẹ̀ kíni ẹ̀ẹ́sùn sọ̀rọ̀ ẹ̀ẹ́sùn ṣùkà sòkínì ẹ̀ máa mú ṣe kíni ì máa mú ìfẹ́ ìmọ̀ mú wà láàrin ẹ̀ ó sì wà ní súnà Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ àmọ́ kì ní ẹ̀ kéré láwùjọ ẹ̀ tí ẹ̀ máa pèèyàn sí máa dúbà ní ìdíyẹn lómi wọn bẹ́ẹ̀ kílé yẹn ṣe ẹ̀ lóní kílé yẹn ṣe wọ́n sàdúrà kan ni wọ́n kó mani wọ́n ṣe kíní kan ni wọn ò mọ̀ pé máa dúbà yìí èèyàn kan lè ṣe láìsí kó kíni láìsí kó nídìí ẹ̀ ah, tó ti àwọn ti fi ẹni sí ìbáìsì àwọn èèyàn láti jọ jòkó láti jọ jẹ́ máa dúbà ni ẹ̀ ó gbàládá lórí ẹ̀ ẹ̀ yóò tún máa jẹ́ kí ni yóò tún máa jẹ́ pé yóò jẹ́ kí ìfẹ́ ó máa wà láàrin láàrin èèyàn ó jẹ́ pé téèyàn gbà lérò ẹ̀ dáńgbà àwọn téèyàn pè yìí téèyàn pè wọ́n torí ìfẹ́ ni o kí wọ́n ti pè wọ́n torí kábàá sí kí ni ká kálíbà kúrò sí mara wa wàyí ń da áwò lè káwó fi mí lè wò tó bá fi lè pè é torí pẹ́rù rẹ̀ ń bà á ó ṣe wà nímọ̀ òpè wá ó sì tó tó fi pé ó fẹ́ tó jókòó níbi iyì kan ló wá lọ́dọ̀ rẹ̀ ẹ́ ó fẹ́ fi yọ yìí dá àkọ́dá àwọn ṣe òkè nílẹ̀ ń bọ̀ wá kọ́dá àwọn akíní kan náà ń bọ̀ wá ṣe ń torí tó fi pé nù tó eléyìí kò bá ti dọ́ lọ́wọ́ balẹ̀ gẹ́lá mu pẹ̀lú àtẹ̀jú ìjà àbá tó wá ṣe tó torí eléyìí kò tú láti dẹ́nu tó ti ní kó dá tó wá torí tó fẹ́ fi ṣe nù kò tú láti kó dá. ẹlẹ́kẹ̀fà aláyọ̀kúnná ti wàlímà ti fọ́nkà bọ́mọ̀ àgbọ́nkarú àwọn nǹkan tẹ́sí kọ́ kó má jẹ́ pé yóò máa ṣẹlẹ̀ ibi irú àwọn tòkó bẹ́ẹ̀ tàhámùrí inú gẹ́bí ọtí kó má jẹ́ pé ìjọ ibi àwùjọ yìí ẹ̀yìn tébù ọtí wà lọ́tọ̀ tán wá ní àárín àfáyẹ mẹ́dẹ̀bẹ̀ ẹ̀yìn bí so irú eléyìn nísìn èyàn gbọ́dọ̀ tí kíní èyàn gbọ́dọ̀ atẹ́ndì ní ìjọba yẹn gbọ́gì náà abórin ẹ̀yìn abórin kíkọ kọ̀ọ̀kan níbẹ̀ ẹ̀rì pé lẹ́yìn náà gbajúmọ̀ ẹ̀yìn ẹlòmí òkú eléré o ẹ̀yìn tó tó bá jẹ́ pé irú àwọn bẹ̀rù wọn pèyẹ̀ sí tó jẹ́ pé bá dé ẹ̀ báyìí orin wọn fi pàdé yín ẹ̀ àgbẹ̀tẹ̀ ti pílé orin àgbẹ̀tẹ̀ pélére eléyìí tó bá pèyàn ń bẹ̀ kò lẹ́ ẹ̀yọ́ dé kíni yóò lẹ́kọ̀ọ́ dọ̀rọ̀ yẹn fẹ́yàn kéèyàn lọ wọ́n tó omele gbogbo gan gbogbo àwọn báyìí eríṣiríṣi dùndún wọ́n tó gbé kalẹ̀ báwọn ẹ̀ wọ́n ti wá ń ṣe kíni wọ́n ti ń ṣe ẹlò ẹlò ẹlò wọ́n ti mọ̀ pé ah ẹlò ẹlò tó ṣe èyí kéde wáàsì ẹlò tẹ́sì ẹlò tẹ́sì ó ti mọ̀ pé à ah, kí ló rẹ̀ tẹ́lẹ̀ yà kí ló rẹ̀ tẹ́sì náà so ah, eléyìí nìkan inú àwọn nǹkan tó lè fọ́mù yà tẹ́sì wàkìlá ìjáde wọ̀nìká ó jẹ́ pé rúbi náà fi ọdún nísìn atọ́kùnrin àtọ́bìnrin ẹ́kà máa rọwọ́ ní ara yìí ẹ̀mà fẹ̀gbẹ́ gbá ẹ̀mà fàyà gbá ayé kọjá láàrin ayé kò sí pé ayé ọkùnrin ní ayé obìnrin rèé so irú eléyìí náà tí ìlà tó bá ti jẹ́ gíní tó bá ti tẹ̀lẹ̀ ń bẹ̀ nínú àwọn nǹkan tó lè mọ́ mú yàn àtẹ́ǹtì náà nìí Naam. Fàyín wùjídá ṣe ìrìn záàdìta, wọ́n ni tẹ́yìn bá ní kan gbogbo àwọn kàtà sọ ìfàlátẹ̀ jíbò àdáàwá. Ẹ fàlátẹ̀ jíbò àdáàwá, kò ti dáwà àwọn sọ̀rọ̀ yẹn lérẹ̀ lórí o, kíkẹ́ wá ti kíni, kíyàn Jabir, nítorí hadithi Abdullahi Jabir radiyallahu anhu, ó ní anna Rasulullah sallallahu alaihi wasallam qala man kana yu'minu anábìnrin tó bá gbọ́ lọ́wọ́ bá àlejò lágbọ́ tó sì gba ọjọ́ òbí dàlùkì yá máa gbọ́ anábìnrin fàlẹ́ ayẹ́kọ̀ ọ̀dánná alàmà ìdá ti lè dárò àlẹ́ àlùfàmù anábìnrin kó mọ́jò kó níbi tébù tó jẹ́ pé ọtí ń pààtì bẹ́ẹ̀ ẹ́ wo mo ti lóòótọ́ o àwọn náà àwọn tó ń jẹ ìjòkó lọ́wọ́ sára yìí ọtí làwọn mú yẹn ẹ̀sìn bá wọn sùn tó bá jẹ́ pé ìjòkó yẹn ìjọ yẹn ẹ̀ wọ́n àti tébù ẹ̀rí mẹ́ta lẹ́kọ̀ọ́ wà kò sọ́ síbi tí àwọn tó náà ti wọ́n tó síbi tí wọn so irú ilé náà ní ti báyìí ọtí ń sakuléètì ní irú ìwà ní òun so irú ilé èèyàn ní segin ni ànábì ní ẹni tó bá nígbàgbọ́ tó gbọ́ lọ́wọ́ bá ní tẹ́lá tó gbájọ́ bẹ̀rẹ̀ àti àmọ̀ gbọ́ ànábì ní kí ẹ máa jòkó ní irú irú ìjòkó bẹ́ẹ̀ náà fàyín ká náà lè máa dọ̀rọ̀ yẹ̀sẹ̀kí ó ìzálàtó ìzálàtá alimantar bí ọdún wọ́n tó bá wá jẹ́ pé ẹni tí wọ́n pè yìí ó mọ̀ pé wọ́n kọ ó ní agbára ó ní ìkápá láti mú nǹkan ìbàjẹ́ ìkó mẹ́ ó ní agbá láti mú kó mẹ́ bẹ̀fọ̀dúrì yìí pé tó ń bá fi lè débẹ̀ wọ́n yìí kí ní ẹ̀kọ́ tó dá lójú bẹ́ẹ̀ wájàbà alẹ́ yìí fòdó ó tún dọ̀rọ̀ àyàfún kó tẹ́kọ́ tẹ́kí ni kó àtẹ́ ó dọ̀rọ̀ àyàfún kó àtẹ́ so wàìjábà tó dá àwa ó dọ̀rọ̀ àyàfún kó tẹ́kí ni kó dá ìkòkè yẹn lóhùn wàìjábà tó lè mú nǹkan ó sì dọ̀rọ̀ àyàfún kó lọ tẹ́kí ni lọ fún ìbàjẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n ní torí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam fi ah, inú hadith abu sa'id al-khudri radiyallahu anhu kí ló sọ ó ní àníkù láwà lè sálà ń sọ pé màrá àníkù mùnkárọ̀n fẹ́lì yóò gáyé hó bìyẹ́dì anábìnrin tó bá rí ìbàjẹ́ ẹ iṣẹ́ ti ń kọ̀ fún wa pé kí ẹ̀ má débẹ̀ kánìbá anábìnrin tó bá rí ní ṣẹlẹ̀ anábìnrin kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ lu ọwọ́ rẹ̀ kó fi yí padà bàyí lábẹ́ ṣẹ́tẹ́ kí ò bá wá lágbára láti lo tó jẹ́ pé o ní agbára láì pé ní ìtura ìyọ́ ọmọ rẹ̀ bí sí nǹkan oníṣìí o wá gbọ́ pé ó wá sí nínú ọgbọ̀rẹ̀ o wá débẹ̀ gẹ́gẹ́ bí bàbá tó ní ìkápá lórí ẹ̀ ẹ̀ já ogun wáyà àti nítorí tí ó àbíra kò sí ní jọ orúkọ kàbá ibẹ̀ ẹ̀ pé ó ní ìkápá lórí ẹ̀ so àti ọba wá lágbára kó lu ọwọ́ kó lu ẹnu nígbà tó bá débẹ̀ kó lọ bá ọ̀gá ní orúkọ tẹ́ǹsì ó ẹkú ìtùkìlẹ̀ ẹ̀ka so àrẹ́bì ní ìfàyílàmì ẹ̀sẹ̀ tí ò bá ti wá lágbára lórí ẹnu náà fábí kọlùbìhì anábì ní kó lọ ọkàn rẹ̀ lọ ọkàn rẹ̀ tàdálíkà ráfùl imán anábì ní ọkàn lílò yìí òun náà ní kíni òun náà ní tó lẹ jù nínú gbàgbọ́ so àbáwá ibùn tẹ̀mí ẹ̀ta alayhi rahmatullah wọ́n wá sàlàyé fún wa pé inkarul munkar ọkàn náà ní ti máa bẹ̀rẹ̀ wọ́n láì wọ́n tó lo ọwọ́ náà ọkàn rẹ̀ ti gbọ́dọ̀ kọ́ kó tó dìbò wà lọ ọwọ́ ìwọ́n tó lo ẹnu ọkàn rẹ̀ ti gbọ́dọ̀ kọ́ kó tó dìbò tẹ̀kíní kó tó dìbò lọ́wọ́ wà ìlà yóò dìkíní yóò dìbò fáàkì

òmìnì lítọ̀ ohun ọmọnì ọ̀rán jẹ́ àádá ohun ìdìsá ni fọwọ́ mọ́mìn ẹ̀tọ́ bá jẹ́ àwọn ológun pẹ̀lú ahán rẹ̀ òmìnì náà lótọ̀ ìmáni bẹ̀ lára rẹ̀ ọ̀jẹ́ àádá ohun tó kọ́ jìbí ẹ̀tọ́ bá lọ ká rẹ̀ ẹ́ àdájú sọ pé kíni òun náà sí kíni òmìnì lótọ̀ ẹ́ àdájú ni wọlé sá wàrá àdáríta ẹ́ mílẹ̀ ìmán hábàtà hábàtà anabi sallallahu alaihi wasallam ni ni déédéé tó kéré jù ní khadal ọmọ ni jẹ́ kò sí gbàgbọ́ mọ́ èyàn máa ń fọkàn kọ nǹkan tó tẹ́yìn bá fọkàn kọ nǹkan ọ̀nà wúlá àpàtà gbogbo fọkàn kọ́ á rí àwọn iṣẹ́ tí ó tẹ̀lé sáàfin àti ẹni fọkàn kọ́ ẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú kí yóò kú ní environment yẹn pẹ̀lú kí yóò kú bẹ́ ẹ̀ pẹ̀lú kí ìṣe sí ní so eléyìí àmọ́ tẹ́yìn wá sọ pé ó fọkàn kọ́ ẹ̀sìnjọ́ wà bẹ́ ẹ̀sìnjọ́ rẹ́rìn ẹjọ́ ń ṣe ilé ọkọ̀ òjọba ó ti fọkàn kọ́ ẹ̀ so eléyìí ò fọkàn kọ́ ojú gbogbo ara bá a sòwúrò àwọn eléyìí kò bá mu nínú sẹ̀rí ọlọ́wọ́ bàdé kí ọlá tí ẹ bá fọkàn kọ́ nǹkan èyí ó kò ní ibẹ̀ láì sí pé wọ́n sòyàn mọ́lẹ̀ ẹ̀sìn bá mi láì sí pé wọ́n jẹ̀yàn nípa wọ́n dẹ̀yàn mọ́bẹ̀ tó à ó kó bẹ̀ ni tó bá ti wá kó bẹ̀ oníṣẹ́ wọ́n ti kí ni wọ́n ti ọ̀dà sáńdẹ̀ àbí wọ́n sọ kí ni kàn ń ṣe ogun wá bọ́ ẹ̀rín wọ́n kàn wọ́n ti ògbà ẹ̀ńtí òbá wa lẹ́rìn yóò di túláàsì tí kí a kí máa bí ẹ̀ kí ni kí ẹ̀ fi àtẹ́ẹ̀dì wà lẹ́mọ́tò nìka tẹ̀wé táwọn ọmọdé ní ìlú títà bá ti ṣubú bẹ́ẹ̀ tó kì í sí ọ̀nà yẹn fún yàn àyà àtẹ́ǹdì ẹ̀ yìí ní tẹ́kínì kò ní gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àlejòọlá bóyá ní tẹ́kínì abátún àtẹ́ǹdì ẹ̀ gan yóò fi tẹ́kínì tí kí so eléyìí òun ni a ibi tí ọ̀rọ̀ nípa nìka a yẹn náà ló parí sí gbogbo ní ṣe pẹ̀lú nìka òun ló àkóso àbíyàgbọ́n tó pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala báàbù mi òun náà lọ bọ́ sí tí ń jẹ́ báàbù ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ka tó òun náà ní ó máa sọ̀rọ̀ fún wa nípa àlẹ́kólẹ̀rù àlẹ́kólẹ̀rù báwo ni obìnrin ti máa ń kọ́kọ́ ẹ báwo lóbìnrin ó ṣe é ṣe ti jíjáde lé bóbìnrin ó ṣe é ṣe tiẹ̀ tó jẹ́ pé obìnrin ẹ lólóhùn òtóbìnrin bá lóhùn tí ọkùnrin má jẹ́ fi látọ̀bẹ̀ tẹ̀ ló wá ó náà náà pèlú kíni àlẹ́kólérò so eléyìí náà wá ní òfin ó sì ní ìdájọ́ ó sì ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ó ní àwọn májẹ̀mú lóríṣiríṣi so gbúrò àwọn nǹkan wọ̀nyí àbùkátà sí káṣí kíni káṣá balẹ̀ kámà ọ̀pọ̀lọpọ̀ obìnrin nísìnyí kò lóbìnrin má bọ́kùnrin má ó sì kó jáde ẹ́ so ó ti nílé ọkùnrin nǹkan tí ń lọ tẹ́lẹ̀ ẹ́ ó ti lọ ó ti lọ gbogbo àwọn nǹkan ẹ̀sìn ní kíni ó lófin nínú ìṣẹ̀rí ọlọ́ọ̀bà àríkọlá gbàdé bá fi bá tó yájú ẹbà rí pé oyún ti ń bẹ nù rẹ̀ pé yóò gan pé yóò gan ló mú sájáde ẹ́ ó ti lọ lè ṣe àti yóò tú ó so bẹ́ẹ̀ ti tẹ̀lé àti làákalẹ̀ ó kàn lè dáa sírọ̀ nǹkan kan fẹ́yìn ẹ̀má ẹ̀ tó bá ti fẹ́ mú láwọn mọ́jẹ̀mú káàfi wò pé bóyá inú rẹ̀ kò ní ọ̀kan nù rẹ̀ tẹ̀lé àti dá òfin ẹ̀kalẹ̀ káàfi rí pé inú rẹ̀ empty bí a kò sí oyún kankan rẹ̀ so àwòrán àwọn kan yìí abùkátà ti ká tètè ká mọ̀ ká sì máa lò ó láwùjọ wa sórí àwọn òfin yìí nìsín wàláì nínú àwọn òfin ṣẹ̀ríà tó jẹ́ pé apá wa ká ni láti lò àmọ́ àti bẹ́ẹ̀ lò ní àwọn ìsápára owó ká olámọ̀ wá sí kíni lámọ̀ wá pariwo káàkiri àtàrí ṣẹ̀ríà ti wà ló gba owó léwu wọ́n kàn gé wọn lọ́wọ́ ni ebi agbára owó ká eléyìí nìsín ìdágbà rẹ ká nípa tọ̀lák ìdágbà rẹ ká nípa nìká ìdágbà rẹ ká nípa kúléwò kó o sì gbìyànjú kó o máa ti gba àwọn eléyìí eléyìí ló mọ̀ túnmọ̀ pé tí àwọn ìtagbára wọ̀ káwọn náà bá padà dé tágbára bá ní yóò túnmọ̀ pé ah, ọkàn rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ó ti tẹ̀lé ní ó ti tẹ̀lé ṣẹ̀rí ọlọ́run bá lè pẹ̀lá níbi àwọn eléyìí هذا رسول الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم نعم نعم نعم نعم tó lè gba báyà tó gbìyà tó wà lọ ẹlẹ́yìn tó lè balẹ̀ tó fi dáwọ́ àti ọmọ ìlú. náà wọ́n lè tó wá kó wọn jọ ní aláwọ̀kọ́ jẹ́ òkèjì ẹlẹ́kẹta wọ́n ní ṣe ẹlẹ́kẹta yẹ yìí kálẹ́bí sún àrùn tó lè fi bá ti àwọn èèyàn jẹ́ so iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ aláwọ̀kọ́ tó ṣe oníṣìí tí ò bá ṣe kọ́dà èèyàn lè ṣe wòlímọ̀ ẹjọ́ yẹ fún yẹn kó má ní ládàá bẹ́ẹ̀ ẹ̀yìn tó wáyé pé tó fi ṣe wà nímọ̀ gan láti pìlẹ̀ gan ríyáwù ló lá ní àníyàn ríyáwù ẹ̀yìn àníyàn súnmọ́ àlórí èsì pé àníyàn pé kóhùn ṣe kíni kóhùn tẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam ó ni ó lè so àmọ́ ṣe èsì pé ó lè ṣe kíni kì í ṣe pé kó bá ti wá ṣe so lápèjú òní ti gẹ́gẹ́ bí ìrún lápèjú ẹ̀ nígbà tí yàn ń kírun nígbà tó ti ó ti kíni ó fi dáadáa nígbà tí ó wà yẹn náfílà rẹ̀ wà sí ìyáwó bẹ́ ṣe náfílà wọn nígbà ìjọ náfílà tó hò dáàsọ pé ó ti bá lọ ní so ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó tẹ́gbẹ́ so ìjọba jọ papọ̀ lójú kan òun náà ní kíni òun náà ní yóò jọ ìgbàgbẹ́ papọ̀ ọlọ́run àlẹ́ Naam. Naam. Wọ́n ní wọ́n mú sí níbi àkójọ kan. So, wọ́n wá pé ní òun sì ń ń kiri lọ́nà. Ìjọba ti wọ́n wá pé wọ́n fẹ́ dára jà lọ́wọ́ rẹ̀ tó lè tajà sí wọn. Ó lè tajà sí wọn náà. So, nítorí pé èyí tí ó ṣẹlẹ̀ láàrin wọn àti wọn, nǹkan tó jẹ́ nǹkan halal. Lóògbà tó wá jẹ́ pé nǹkan tó ń ta nǹkan yẹn nǹkan halal kèéké nke tí ó fi tẹ́kẹ́ni wọ́n fi ṣe fún wọn lórí ìbàjẹ́ wọn ti oníṣùn lápòjú orí wọn mú ní ti kàní ọwọ́ akọjá lọ wọn á tó bá fẹ́ra sìgá tó sìgá tó ń ta àrọ́mù ẹ̀ kó máa ta sìgá àrọ́mù ká máa ta sìgá wọ́n tó wá fẹ́ àwọn àpè wọn láàbẹ̀ ra kíni wọn láàbẹ̀ ra búrẹ́dì so nígbà tó jẹ́ pé wọ́n sanwó rẹ̀ fún ọ ni wọ́n ti pè búrẹ́dì fún wa kò sí nǹkan sí ogun níbi ilé so wàhálà láhùn bẹ́ẹ̀ á wàhálà màríba so nítorí jẹ́ ìwọ̀ nínú òwò sílẹ̀ àti màá nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà rẹ̀ sọlá wàláwù tààlà àyàn سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك